abbreviated letter there. Ama ẹnkìdí abbreviation lẹ́ ọwọ́ ó kéde òun náà kéde òun. سيدنا أبو بكر سيدنا عمر سيدنا عثمان سيدنا علي رضي الله عنهم أجمعين بلوك بالكداية فآمن ما لم يسلم جامع الصحابي فمن تأتي لنا لنا ما من أمر رجيتا لتأتي الله يا من أوائل السور القرآن من أما إذا قلت له قلت الله كيتي ìmọ̀ ìmọ̀ jẹ̀bi àmọ́ àmì ìhòòhò fún mẹ́ta lẹ. ìdílé náà la ọjọ́ ní kò kọ̀ọ̀lọ̀ bú gẹ́gẹ́ kọ̀ọ̀lọ̀ mú wa ló kọ̀ọ̀lọ̀ bú gẹ́gẹ́ tó kura á nìyẹn. yẹ́nì kílíkà àyè àtòlùkìtà bi ọ̀tá kàdá lẹ́yìn àmà ayẹ ẹ̀kì dí àmọ́ ọ̀tá kàdá lẹ́yìn ọ̀tá lẹ́dẹ̀ alukura hàn. aláwo yóò zo ara fi kílíkà kílíkà. استرجماتي هذا يتلك يود وجهه تعظيما لشأن القرآن تدو جما وقايك القرآن لا وما تلك تلك demonstrative pronoun وما يود نعم جون الجيدة وتكذلك كاكاي وتكذلك كاكاي ها aya kidira motaka na lesi ya uperoni jona lesi ojeje kadiri hukina mala hakim itataka diki cha kwa wisdom itataka diki cha kwa kuma yote miji umanyu le umanyu yojona makona nubuyile le atu atuhra kana kidiri le ngoni ona kuna jabu bakanyalete duk mala tu cha kwa litafiki amma ya osaka da alhakimi yake osaka da yoka kurani wọn yọ yóò dún ọmọ rẹ wọn ti ṣe kájọ gbogbo ìjàmbá ní ọmọ náà nala osaka da lẹyìn abuya dẹnu abo kata. هدى ورحمة للمحسنين هو القرآن إليه هدى وتونا من شيخ بوكي يكون معبد magoi qur'ani yoji gaskiya utona tona mi ya du tona mu wa rahmata in ju shi kuma ya fanyu ku bugu to yona na ma bunya ta lil muslimin na bunya ki kolmo to di kamara o do aba ma to ni wa torí lẹ́mọ̀ àwọn kọ́lọ́mọ̀ ni wọ́n sì ẹ̀rọ sì rèé sáà ẹnìkẹ́ á sì rèé sáà mọ́mọ́dọ̀ ọwọ́ ọmọdémọ́kàmọ́ alimọ̀síní derivation word alimọ̀síní alẹ́kọ̀ọ́ alẹ́sáà máa wọ́ alẹ́sáà àníbi tí màláyíkà jìbìrì lónìí yẹni alẹ́sáàmù àyíntà àbúdà wàhà ká ẹnìkà tẹ̀rọ yẹ mú dẹ́nà kẹ́rà rọ ọjọ́ kẹ́ sùkọ̀ ọjọ́ kẹ́ mu dábẹ́nà kẹ́ dọ́mọ àlẹ́ ọjọ́ yìí kọ́lọ́ ọjọ́ kẹ́ ṣe ayeti ohiu usu duki odu eu koroi raibu gagana te makoyo do maye tudan wa in lam takun tarahu fa innahu yaraka wa mali unu do maye al-insan bidai ya daba tin kolo duko naci min al-af'ali wal aqwali wal afkar ilé àmúkọ̀lá kó náà dúpọ̀ lórí àwọn òṣèlú kó náà ṣe àmì ilé kó náà pẹ́ dók ìtàn kàmí mọ́sí ni náà ṣe kàmbé kọjú ọdún mọ̀ mi mọ́sí ni náà lẹ̀ ìtàn kàmọ́ ṣáṣe ìṣẹ̀dábà tó yàn máa tó papọ̀. àbẹ́kì àṣàmọ́ mọ́sí ni náà lẹ̀ ẹ̀ ń ṣáárí ògbó gágá kùmọ̀ àdó mọ́ta ó ṣe jẹ́ ká lórí gbogbo àná الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون أما المؤمنون لا ọlọ́run máa ló mú márùn àlọ́ ọ̀pọ̀lọ́ ohun sórí rẹ̀ ìtẹ̀síbí rere nínú yẹ́ta kẹfẹ́ ibùgbé mátàlì pọ́lọ́run níjẹ̀kùjẹ̀kù ẹ̀kọ́ dúró náà معلوم ما الذين يقيمون الصلاة أو بيلك بيت مميت يصيامون إذا الذين يصلون هم أحد ممو دبو ما تبدأي مو ما تبوي مو ما فلا مو ما يقيمون الصلاة ما بيلك أو يكوكدوك ما تولدوك أو يلي ما مواشي amẹ́nidọ̀rọ̀ ọ̀wá tìmì amẹ́nidọ̀rọ̀ lẹ́ máa pòlá pàmẹ́nidọ̀rọ̀ lẹ́ mọ̀ kó wọ́n gbà á. akpọ̀wá yọ ọ̀wọ̀ amẹ́nidọ̀rọ̀ kọ̀ wá nídìí ọgbẹ́jọ́ ká dé òbí rẹ̀ mọ̀ ọmọ skáàp ìyẹ̀dọ̀ ọ̀nà yọ eweru léyàn ọ̀ ẹ̀yà tọ̀wọ̀ pọ́nmọ̀ ọjà ẹ̀yà tó yí tìyàn mọ̀ ọjà lẹ́ òtílà ìṣẹ́gẹ́dẹ̀ fúri bẹ́ẹ̀ wá kó ẹ̀nẹ́rí ohun gbẹ́lẹ́gẹ́dẹ́ kìákí wà náà la máa kú lídú masalasi mẹ́mẹ́ mánu gbókè àdéjú tọ́rọ kọmọdé kíkẹ́ fẹ́ni máa kú lídú ẹ̀kọ́ láti jẹ́ mú ìtọ́dú lẹ́nu mbókè kòkò ọ̀nù kòkò ọ̀làkà mbókè màmá mi mẹ́rẹ́ dúmí dúmí máa di kákí kákó ẹ̀ mbókè mẹ́ dága ni èyí kò ẹ̀ wó màmá ni kàwé ọ̀yọ́ ọ̀hún sẹ́wọ̀n kẹ̀ṣẹ́ kọ́jọ́ sódú ẹ̀ bá ṣe mbó mọ̀mọ́ ní ká wọ́jọ́ yí gẹ̀dẹ́ ni màá yá wó dábà wé yí kété mẹ́rọ jíyọ ìkàmẹ̀ kíkà yọ ẹrẹ̀jẹ̀ dá máyẹ̀ rẹ̀ kámkámú ìkàtẹ̀ dé àtàtẹ̀ gámgám ìgbìdẹ̀ yẹ wọn ọ́fíìsì ilé pàdé àtìkọ́lọ̀ ọ̀dà ẹ́ ń lẹ́yìn àmì bodyguard kàmákùn ọmọ abọ́dégà lè ti kírísítẹ̀ ma wọ́ọ̀ masalachike ìyá gòkè wé màṣàmí kọ́ sébù màmá ní ní kù dímídímí ní má yà ìsọ̀wò ṣe bọ̀ ọ́nà yìí ìkàtẹ̀ dé ẹ̀rẹ̀jẹ̀ dé ẹ̀nẹ̀ gámúdágó kú ìṣànà ọ̀gbó wá tó ti tọ́lọ̀ mọ̀mdù yóò ẹ̀ sákọ̀ òyìnbó ayọ́ ní yín múdàbíà má yà ró yí ọwọ́ ojúmọ́ náà yín mú disappear ọ̀pákó mọ̀ mú dadú wọn yọ rùkú ìsàlùkété sùjẹ́dà ìsàlùkété tàmánánà tẹ́nàlé azikaro lè mọ́ ẹ̀kì sọ́gbà ẹ̀mù ti má ti tán tùwẹ́ dúkẹ̀ṣọ́ náà yín wù ẹnìkè dọ́gbàṣẹ́ ní ẹnìkè bíbíẹ ní ẹnìkè kọ̀ọ̀lá ní ṣé ní kì má mú ìṣọ́ fẹ́ràn ẹ̀dà bòlíkẹ́dẹ́ ìtọ́gà lọ ŋun ọmọ bọ́dégàdì ohun kírísítẹ̀ní ìdága gọ́nà yìí bábọ̀ òkè yàtọ̀ òtítà láwọn ọmọ alẹ́ ọlọ́wọ́ ọ̀gbọ̀n ìrìn àdínà ojú ẹ̀ta rẹ̀ ẹni haitebu kámẹ́kọ́ na yí méjọ kí iná ní ìtàmẹ́ àbùmọ́mẹ́lú ojú yí ní kámẹ́ tàlúkété pàmàdà ojú kámẹ́ àtàdọ̀ ojú àwọn ojú na mẹ́rẹ̀ náà even recently iye tí mẹ́hà bush abínájọ bush àbẹ̀kọ́ donald trump donald trump pre, president america ya bá yọ éèdì ohun ọ̀gbùn yọ yẹlẹ ohun ogun tó máa kà á lò àbí ọ̀rẹ́ yẹ mọ̀ mú parọ́ akọrin àdẹ́bí alólẹ̀ gbogbo àwọn kàmọ́ amẹ́ríkà jáde kò pàlọ́ ládàábò máma màdóbìnrin èyí mẹ́tọ̀ ẹ̀nà àti ogun bí ní nkɔma yatu ɔdama yatu ɔdama yakɛda ɔdama tani wu eleven billion isaani wu ma kame nɛ kame do defend ɔla mɛ ati ebe jami jami tɔrɔ le tuta ko bee le adama akpa kame tɔrɔ le tutu umadu ŋɔ ɔjɔ arafa kama do ɔjɔ yatu kɔlɔ arafa maa wɛ gogi president yanu wɛ gidi maka ibo ma ale de gi president wɔ bɛ ale de. àmì president kò máa dé dá máa ẹjọ́ ní ilé dúklẹ̀ ibọ̀ náà bọ̀tọ́ na mọ́tò dúkì airport ní ọkọ̀ dúkì mánẹ̀ ní dúkì àkọ́ ànẹ̀ ní àmọ́ fáwọn ẹ̀nà ilé dá máa lámájá ma kọ́lọ́ ọjọ́ alúkété ọjọ́ àràfà mọ̀mídé mọ̀dún trump yìí ọjọ́ inú òjì máa dùn elèyí jàmẹ́nà elèyí president duk idomon yẹ jésù rẹ̀rọ rẹ̀ jẹ́nà káà ẹnkì trump kàdé donald trump yá àdínà yé ìgẹ̀sì ilẹ̀ kàdé ọjọ́ràfà máa dún wọ́n mi president dún àmà ẹni dún tó yóò gbá ó kò mọ̀ bá wa máa yọ gbà ó kò mọ̀ alágbò alúkétélẹ̀ tàbí president dún

ene ga agbara la ma da de ene ga ga ku ya ba ma ba nya ka me so lo go ga ma pa den go ya ya me be go ene ga agbara ai ma ya ra le jun ene ga na ma o yo maliki call bo ga o yo le na o ke ma ta bi to o yo ke ma amda bi oja mal muhsinin alladhina yuqimuna as-salata biki ji kiyamo ngowo mapula kowo mamowo budagwati owe ma ijo ma ko so online ta ma jo ha ni e o yin me local ka ke me ne ka bi ja boyun ko o ma ti ko je le lórí bẹ́ẹ̀ ló dákẹ́ ẹ̀bọ́ sálàkà aláàtọ̀wọ̀ ẹ̀gbó ẹ̀hónú jẹ wọ́n yọ́ ónú ẹ̀jẹ wọ́n yọ́ kẹmàtọ̀ ní gbẹ́dọ̀ sí àwọn tá ọjọ́ ẹ̀dọ́nà lẹ́wọ̀n àjẹ́nìmọ̀nà ónú ẹ̀ka yẹ kí ọ̀wọ́ máa yọ ní ẹ̀dọ̀ lónú ẹ̀lẹ́wọ̀n ànímọ̀nà imi ti adọ ọjọ kàwá ṣe tẹfsiri amúnẹmú ọyọ yọ miàn báàbù kálá wọn ewu paa nà mẹsẹ ní tí ní ní àkàlíyà tẹfsiri yẹ kọgbọn ọdún yẹ kọgbọn yẹ dọgbọn yẹ mẹ́rin kẹsì gómìnà tètè ìpapò ṣákàdù olùgbé òun wá sí tẹfsiri gómìnà wá sí tẹfsiri ọdún kẹjẹkẹ láti inú lọ́wọ́ ẹ̀rọ lọ́wọ́ tó ọdún dé lọ́wọ́ yìí ọwà káàfìríkà ló jẹ lọ́wọ́ ọ̀rẹ́ ìmọ̀ ajá àti jẹ́mú ìyàn ọ̀rẹ́lẹ́ ìwọ̀n ara wọn ọ̀rẹ́ ìyàn ọ̀rẹ́mọ̀ ọjọ́ ẹbẹ̀ ìlú kan náà kájọ ọgbẹ́ ilẹ̀ ìjọba kálẹ̀ fún ọmọ ọmọ yìí fìtínà rọmọ ọfẹ fìtínà rọmọ èmi ọjọ́ kọlọ̀ bókè kúránì ṣèkùn wọn má ìyẹn ni ẹ̀hùn ẹdùnmù bẹ́lẹ̀ àmàṣàmọ́ ìmọ̀sí nìyẹn أما المؤمنين لا يجيهم ده الذين يقيمون الصلاة أنا اللي ماشي أيوه اللي ماشي أو أتلاك ماشي أو أنا اللي ماشي أنا باتا ماشي تماتا لما تماتا تلاك ما تماتا نانا ما تماتا هو مك ماجي يقيمون الصلاة ما ديجي فيها هو ما ما ودو بيانه ما شو ونيو أو ودو كلو يما أو ديو ما دوما أما يما ما دولو أما bo wa mo ya ma ti ati wai mo ma kolo man o bilege wa utuna zakata ma ngadi zakka ko ya riziki ko jodo ma wa hum bil akhirati hum yuqinun ama ma tan ke do no yo pyo chagada ka kina mdu ya ko yini o yo ti dawa do ba mo nya wa o yo ti mele bul muti ya nya ro ji pa ma ya do rai ma kere ko yo idoma wa ini ni ro ji do ma

أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون أولئك abeki nolik masuli awai masibeki qur'ani magoi qur'ani ke ci qur'ani adu tona huma oye ne mama ne lona ki qur'ani ka aje nyama manyalo na qur'ani ọkùnrin ó ṣe é lo kó máa máa lò lọ́nà kùránì ó kọ́ lé ní ọmọ máa ṣe lọ́nà kùránì ẹ ò bí kò máa ṣe instruction ní kùránì máa ṣe àlè bọ́ ẹ àwọn àkẹrẹ̀ bó máa tó dùtọ̀rọ̀ ká kò dùn màdé kọ́ṣẹ́ kùránì màdé kùránì ojú ẹ gbá màdé gẹ̀ẹ́sì àwọn àdìsẹ̀ ká máa jẹ́ kọ́jú ọ̀nà dọ́mọ wòlẹ́ ìka alẹ́ ìwọ́dà mi rọ̀bìhìm àbẹ́lẹ̀ tó bẹ́ẹ̀ kì tó màdágùn ọ̀nà ọ̀tọ́ ni èkì wá kó ọjọ́ máa. mbe kojo ngoma che kojo na lede allah wa wango sinyo bele mana wa ulaika humul muflihun mbe bi woni qur'ani ma nalik ma tori awai abege aya cha bele bujibi ile kojo na re ile marata na kojo na ti ojo na ma ma du ma oji runa ma mdaba ma awawa wele ya jomi kemo wa kunyo bole mana ojo koji bubo kiti qur'ani se kome o shemune approach mane pal qur'ani ulla allah ya kanware ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هدوا أولئك لهم عذاب Ìpè Kùránì lòtọ́ na ń bèèrè nọ̀mọ́ ilé ọmọ mẹ́lẹ̀kà tó rí kọjú àkàwọn àkó ògùn máa ń yá dé ọjọ́ náà. Tó dá ìbẹ̀rẹ̀kà Kùránì kò máa bù mọ́, máa pọ̀ máa gbá, máa múlùtọ́gbọ́ ọlá máa akọ̀jọ́ anya tí ó máa ń ràn gbọ́ wọ́n mi nà nà sí àmọ́ ìbò kàtọ́ mọ́ ní àmọ́ nàgá ọkà máa dẹ́dẹ̀ lẹ́mà lẹ́kọ̀rọ̀ tààrà anna hàzà alkùrán húdàn wọ́rọ̀ mọ́tàlẹ̀ mọ̀sùlùmí àbójọ káwọn akí kùrán tọ́nà mi sí èyí orí ọjọ́ ìjì náà máa mú rúkìlì ọ̀pẹ́ بالعبادة الكاملة ما تاتي العبادة ويوتي شيخ فقط دبر فجوه ميتي ما وراي بجمع وبيبيته وبلا كوجوان كوا تركا كوشيل لكما وجدني كوا أبروش بيبي كبوب بيبي نبا قرآن والكافرين كانوا قاية كفر ومن الناس إذا نوى قدمنا يومنا من يشتري له الحديث àfihàn máa kọ̀ fún àti kùránì pé àmẹ́wọ̀n kì á dó lè bí àmọ́ olùkà kì á gbó lè bí láwọn àdéhùn àmọ́ olùkà kì á gbó lè bí láwọn wọ̀dẹ́rẹ̀ lẹ́dẹ́ náà sábà lórí láwọn náà láwọn wọ̀dẹ́rẹ̀ bá ń gbọ́ bó ṣe lẹ́ẹ̀bán wọ̀ láwọn láwọn ìyá yá bóbi lò rẹ̀ ibẹ̀ tẹ̀ bóbi lò rẹ̀ lẹ́ẹ̀bù. iya ya kutegemea magane ko eno eh, bigi gonya alqur'ani mauno bigi ala maula wala hadithi enu ko yanu lokai ki aduna tele yawo gojo mute badini mute enu loka bin magazini le obolo ego le alọ iri gbole

aláwẹ̀ẹ́ni kalima múnẹ̀ alìgìdẹ́ ma ṣe ibá bí rọ́ìrì ilmin mọ́nù ma ní ma ní tírófókínù ma ní ma mọ́ ní ma jẹ́ ká ma mọ́ ní ó gbórí àdínì ẹni yẹ́ pọ̀wọ́ màtí ma ma dínì màrúmọ̀ yọ́ ma gbégbé lọ tákùbókì akọlọ yọ́ ma ma wọ́n yóò gbọ́ládùn ma jẹ́ dáa ويتخذها ما وي قراني او انك يعد ولا انك يعد ما وانا قراني ما وي ليله هزوا ما وي عند شكه ما واجي بطل كواجي له ما ولا لويت له ما ولا تكابجي له ما ولا تكابني له كما تبوكو بيعلى بين اكو وغني بوكيا بشي باري òun àlùlà bó lé ẹ̀pà yóò yóò òun àlùlà bẹ́nà tí ọkọ̀ ọ̀hẹ̀ adẹ́bà yìí òun àlùlà bẹ́nà tí adọ́hẹ̀bà tó làkéyè lẹ́ ma múbi ma mí mísìkì bì ẹ̀rẹ̀ ọ̀lẹ̀ màjánà ẹ̀rẹ̀ ọ̀lẹ̀ disco ẹ̀rẹ̀ yìí èyú gbogbo kẹ́kẹ́ ní ma ẹ̀yàn ní ẹ̀dẹ́ ẹ̀dẹ́ àmàkàmà ìkẹ́ ẹ̀dẹ́ ẹ̀lẹ̀ yẹn àyàká ẹ̀rẹ̀ yìí dá màjánà ọ̀lẹ̀ ẹ̀kọ́ ọmọ nàálùlà bó ulaika abu kirabi qur'ani te mama opus qur'an ma opus amaji qur'an ma opus wazi gidupe al qur'an abele lahum adabum adabum mufin azaba bibi eke achana wakata itomala bijuma isatomo nguma mm abi lama lek maule yiye un kebili umamu yo muyere yi kalkalimade haye kidni وإذا تتلى عليه آياتنا ولا مستكبرا كأن لم يسمعها كأن في أذنيه وقرا فبشره بعذاب أليم وإذا تتلى عليه آياتنا abele tanke duma komu nuchu chike ya maaya wa banguma edo kuma nukedo nojo edo kuma ni imani edo na akili maaya ojo banguma ewo tola ni maaya chida wala mustakbira mamu bidagba Ma ke ayo yini alolo kobia mo na ulẹ̀ yàmà ti mọ̀ alẹ́ àbájọ yìí àbẹ̀kẹ́rẹ́dẹ́ nẹ́ka iná lòlẹ̀ iná rọkútí rọkútí iná lòlẹ̀ iná rọkútí rọkútí rọkútí rọkútí olè kóbi àdé ìtànù yẹ gbìtì kìtànù olè kóbi ilẹ̀ wọn sí ní ilẹ̀ bá ka alẹ́m yẹsùmá ha dábì náà òun gbé gbọ́ kakọ́lá kìdẹ́ ìta ẹ̀ ọjọ́ nkọ́lá kìkọ́lá níbi ọlọ́mọdún kọ́lá ń dẹ́ ní àbá كأن في عقنيه وقرا كأني إبقى يتم ميجابا ما بقي ما قالوا يوني أبا فبشره إلى بارين أبي كانوا يوكما بعذاب أليم عذاب لكلكو عذاب يو إتوم ولا تجمو ọlá alẹ́gidẹ́ ìkòyà níbi sọ́lọ́lọ́wọ́ àlẹ́yìn wàsọ́lám ka níbi àwọ́ mọ́tàkọ́yà ká níbi àyàgbé kùránì ọjọ́ ayà ọjọ́ kẹrọ wọ́n nẹ̀ máa yàgbá ń àbókà gbọ́ ẹ̀dọ̀mácháwó ń máa rákùmá wá gbọ́ kàbìnà ayà ọjọ́ wọ́n nẹ̀ máa níbi mọ́mọ́dù àyàgbá nadr ibn maza ibn al-harfi yẹ́ni òun ya ìdíni dẹ́mu ní ọ̀dọ́ àníbi agbamúmẹ́ olùkàmí ant by semut àmẹ́kámẹ́ yàkì olùkà ọgbẹ́kù màmá sami arabun kò ní akókò kò ń áyájá àmẹ́fẹ́fẹ́ lọ́wọ́n nígbẹ̀ẹ́ làádà mẹ́yà kó oloka abo african abo continent ugbo mune kee ma toja n'ime imi oloka ya mele onugonogo onwe ya akpa ha me anibi aki oloka abo maka ha me ẹn eh? eh, kìí jákàrẹ́ ẹ̀ eh, nìyí anna muhammadan a ahaditha adam wa samud

ويتركون استماع القرآن قرآن يا نبي محمد ما كونترو إنني يا ماما بابا ما بيو بيزنس سنتا يون si kasẹ́ẹ̀tì àmàdé tàtán ṣọmọ akéré àmàdéni tí olùgbé màtà akéré àmàdéni mahmudu àṣàká lọ́wọ́ èsì náà bẹ́rẹ̀ ìtajà àdáàrù bẹ́rẹ̀ pàdé náà wọ́ tóore ẹ̀dáwé business center ma àwílò èrè òlélé èrè àwọ́mú èrè àmàkàwèrè kùmàkọ́ òkú òkú èrè kàmùkọ́kù kọ́kù yóyúmá mamudunlo ma síkèlè gàèlà mamuda lé ma ojúkọlọgbọ ìwò ma bìnú ma tayá adé lẹ́kọ̀ọ́gọ́ ngọ́mí káwèrè kùmàtàmà kí mbéèdì torí ìhòkòwò kà máa jọ kékeré ọ̀yà bájà ọ yabaja pure water ma le ebi ewu paaka ma gbogbo ma ke ebi ma nya keli gida eko yi onugbe ma me ma keli ohun ene yi ìyá mẹ́rin ibi tí sound system ìyàwó filter ìyàwó wọn ìmẹ̀lì jẹ́ ìlú kéèyè rẹ̀ nẹ̀kẹ́dẹ́ yàn amẹ́mdùmọ́ nǹkan wá sí nílà oónú bí wọn wọn agbókọ́lá promote ẹ̀hún yé bìlí kìdẹ́ nílé o àmì ṣẹ̀dá ìmọ̀gẹ́lẹ́ kì yé o mẹ́rin máa bẹ̀ mẹ́rin máa máa jọ abẹ̀kọ́ máa jọ nù. ọmọ máa pa bọ́ ìsìnkúra ní gbélé òbẹ́bọ̀ wọn tètè. màjẹrẹ rọrọrọ obìnrin kura nílẹ màá gbókọlọ yé bìlí àjọjọ yé bìlí yìí rẹ ẹ àgbọn kan yà áìkàtẹ òmìnà nàájí mẹyìn ẹsẹrẹ ìlànà àdéhìí lè òdè là án sẹbí lè láàyè bẹ rẹrẹ rẹmi wọ́n yẹ sẹ́fẹ̀dà àhùzùwà أولئك لهم عذاب أليم وإذا تتلى عليهم آية وإذا تتلى عليهم آياتنا بيئة ayatuna wala mustakbira ma gbogbo ma ya yẹn kéde yuma ma wáyé o ti ma gbọ́ ẹ̀wọ̀n mẹ̀tẹ̀ èèyàn náà ma mú bi dàgbà ma sani ọ̀lẹ̀ kóbi yẹn lè ka alam yẹ kuma aha dọ́bi na ma bá wọ́n bẹ̀ ṣírò ọ̀gbìn alim di labari ngẹ́nẹ́ kiaka manemizi kejo abu hiyo kidai ata yanga mikaviri kidai kurani block hii kangenelea kazi ya ito itojo na adijonele enki kurani kare ene kichano lali umekulo kaonde unji magazini unla ungala kunga anibi agulo ka bobo bobo ngame unugo ngabwe ngame mgbe kpabie na maya maka onekere kurani malite ji na kọrọ ibu na hari agalala mgbe kpabie ya ma na ịwaghị ma gwọ ka karịa ahịrị bi eyi bọọlụ eyi bọọlụ tụgbọ gwọghị onye ma n'oli oli oli amadodo nílẹ̀ plank e, ma na egwu mada ìkèdèkè tebe egwu yi na te bọọlụ

ilike tọmtọm jeji yọnyọ kólù gí bùkọ alùhun ẹgbà máa bụ kú gbọgbẹ náà gbá gbogbo àwọn alùbọọlù yọnyọ ńgbòhun gbọ ọgùn kó lọ òlù igbó lẹ àwọn gbogbooro ẹnẹkì mẹrù yẹyẹ ẹnẹkì gbégbé ńgbò burúkutu ẹnẹkì mẹbọkọ yẹyẹ mbó du àmàwọn àjọ ó yẹ ó ayẹlà kéré ayẹlà du àmàmúlọ yẹyẹ gidẹ yọ tí ẹ̀kọ́ tí èyí kàákà ẹ̀ màjúdọ̀ ẹ̀nẹ̀ odó ẹ̀bìrí وبشرهم بعذاب أليم عبد الله بن مسعود إكرمته يانا يا كده والله يوانو يقولون كده أبوكي a máa kéré àmì musician brandon oníṣẹ́yà brandon ṣúlẹ̀ brandon rẹ̀ á ní àmì musician permanent music abdullahi bin masaudu yẹ wọláyì ẹbọ gọ́kọ̀ ọjọ́ yóò wọ ẹbọ gọ́kọ̀ ọjọ́ ṣùgbódó ọjọ́ ayagidẹ́ wà ní oyí mà náà ṣùgbódó ayagidẹ́ akọ̀kọ̀ ama yí mà náà àmà kéré àmà yẹ pàmà adama kéré ó yàmá àmà tìsúná adama kéré ó yàmá àmà lẹ́wọ̀n wọ̀mínà náà sì mẹ́yìn ẹ̀ṣẹ́rì

láwọn alhadis dẹ̀ alhadis kí a lè ẹgbẹ́ ìdò yẹ́nu akẹlẹ̀bò ìbọ́gbà tó ní ìbọ́ gbébé ìgbẹ́yàn ọ̀làrun gbogbo ìwọ̀n ọdún tó yẹn yíò ìsídì plẹ̀tì cassette mp3 mp4 oyinla oyàtútó mọ́tò gíná gbọ́ ọ̀rìndà tó yín gíná gbọ́ ayaka kìkọ̀ndẹ̀mù èrí bọ́ọ̀kà gẹ́gbó ìhàdíni àdínmì muhammadu sallallahu alaihi wasallam kápapá oyin àrọ̀ yọ yọ àdínì mẹ́yàn kúmọ wọ́kàgá ní ọkàgá jẹ́ ní ìbìrí ìdẹ̀ orí kékeré gbó méjì ọjọ́ ìdì gbódú kí a máa kẹ́dà ìdì kẹ́ẹ̀dẹ́rin ni ọmọ ọjọ́ wèrè ma méjì gbogbo bẹ̀lẹ̀ tí wọ́ kàga lúfì abẹ́yú kàmàdúbánì máa ma ma ma gbó fẹ́nẹ̀gẹ̀lẹ́ta àbà ọkọ́ tẹ́lẹ́tẹ́lẹ́ ìdùdú lúkọ̀ọ́ gbogbo àríkù rèé gwa bú náà mọ́lẹ́kù àtàgbà tó yíò gbogbo àwọn òdúdú òdúdú náà fẹ́lẹ̀ mọ́dùnmù àtàgbà yíò gbogbo ọ̀tàyà pẹ́kẹ́

ẹ̀wọ̀n gẹ̀ẹ́nẹ́ olóyí galaxy style ẹ̀wọ̀n gẹ̀ẹ́nẹ́ múnà olóyí cup style dákàtí kọ́lẹ̀gà níbi gbókọ́lẹ̀gà níbi lẹ́dẹ̀ adébí abẹ́gbọ́ kàkàkàwé kílẹ̀ ẹ̀gẹ̀rẹ̀ dá sẹ́wọ̀n máa ti kọ́lá níbi fókì àti kọ́lá níbi yìí rẹ̀ ẹnà kíkó yí gbèdéke èkìtì bíríjì ní dákò yìí kí galaxy style dákò máa anabi wọ́ kàrá ọjọ́ ìdí yìí onúgbònúgbò tó àmọ́tẹ́gí ní ṣùgbọ́n anabi màjá wọ́ kàrá ní anabi dàtí pé yúrọ̀ ọ̀dọ̀ gbọ́la ní púpọ̀ dàtí ní ewa kìfẹ́ ìdí na búbọ́kàrì náà wà ẹ̀rẹ̀rẹ̀ ákẹ́lù ń kọ́ ànẹ ẹ̀dọ̀ ń mú pàbí yẹ́ ni mìjì márùn ṣẹ̀gbọ́n ríndẹ̀ rọ̀súlélá ọ̀kàgẹ́ yẹ́ bìlì gbogbo onúṣọ́ ọjọ́ anubi mkoko mejite mejiti bane yani pona ma ini tajua hili de oye gide ma yani ngama magane ko ama kaya benna bakar ma kabba onda jane lubini mimo to bonda lo yimo lo ni timundo chane mo chane do jene yeli lama tunga nebi approve ya mabi tibila ajakiru on ko gwane èyí ìkọrọmà onúgbà níbi wà yé rí awọ́ àmì òye yòó jákèrùdù ọlùlẹ̀ ọ̀pọ̀tù mú ọlọ́kàdọ́gbà tó kó jà ti dó àmọ́tọ́ jà ti kọ́lé yìí ma wọ́n jọ ọba ìsẹ́jì náà mọ̀rọ̀ àkódò dáa èlúwọ́ manálì tàmọ́ fẹ́ tọ̀kà gámọ́ iná ìnẹ̀nẹ̀ ráìdọ̀ láwọn ayé yìí àwọn ìjẹun kà níbi kẹrẹ rẹ̀ yẹ́ ni wẹ́ ọmọ gbogbo ẹ̀dẹ́ ìbìrí nìkan dòdò mọ́lẹ̀ àmúkọ̀lá ayé ayéra àwọn kà gámọ́ iná ukọ̀lá sẹ́ni ní abúbákàrù rà àwọn kà òkàgá jẹ́lẹ̀ ìyọjẹ́nù màmá nòlòrò òun àwọn àwọn ti kọ́mẹ̀tà níbi yíò umar gbogbo ẹ̀dí ìbìrí ìjàdẹ́ ẹ̀yẹ́ ìwọ̀n kọ̀fọ́mù àfẹ́nà bọ́kàrọ̀ àmàbẹ̀kí kọ̀fọ́mù òkàgá ìwé ìbìrí ńgbó oníṣọ́yọ́ ẹ̀fẹ̀ ẹ̀rọ̀ ọ̀jẹ̀dọ́mọ̀ ọmọ ilé ìwé ọmọ ilé ìwé ìrù máa ta ní àlẹ́bí àwọn máa ta ẹ̀já kírun bisimilá kírun kírun kírun kírun kírun dẹ́m dẹ́m tọ́ tẹ́rìbíyà pẹ́lìmí kìsẹ́ni na abubakar nẹ́kàkọ́ kààgẹ́ ìbìrí kí lè gbogbo ogun oníṣọ́ yọ́ ń gbèsẹ́ ní abubakar pẹ́lìmí lẹ́kọ̀ọ́ mẹ́dọ̀ yìí ni pé religion ní àìní ìrírí ẹlẹ́kọ́ kàkọ́ kàkà sáwọn ebìrí kí wọ́n lè gbogbo ọgbà nínú ọjọ́ religion yà di training discipline ẹlẹ́wọ̀n kì kọ̀ndẹ́mọ̀ kàkà sí ẹ̀rọ ebìrí kí lè gbogbo ọgbà nínú ọjọ́ religion ẹ̀wọ̀n ẹ̀wọ̀n àbó tó ìgbà àwọn yà wọ́ kàkà bá níbi ìwádìí fẹ́ sẹ́nà bọ́rọ̀ kẹrẹ àwọn kàbúdú gẹ̀mí yàtọ̀ fọ́tman èyí kàmọ̀wọ́n lè lè sẹ́nà bọ́rọ̀ kì dáàmì jẹ́ rámà rámà dọ́là máa yẹ ẹ̀wọ̀n yà ìròyìn nẹ àdínì islam mẹ́ ṣe bí àní permissibility kì í ṣe súnà kúmọ̀ ẹ̀kú ọkùnrin ìlàdá nẹ́nu àní permissibility ẹ̀lọ́ ṣẹ̀dọ́mọ́ ẹ̀ àdínì gbogbo ẹ̀kẹ́ àmẹ́yùkùnmọ̀ ọkùnrin fọ́ọ̀nù ìgbìmọ̀ òrè fún àfẹ́fẹ́ ya gbọ́ àti ẹjọ́ màkà ní màmá ògògó lódún tí àgbà máa gbà fún mẹ́lẹ́mẹ́lẹ́mẹ́lẹ́ máa ya ta kápọ̀pọ̀ àmọ́ ọ̀yà múnẹ̀ olùbílẹ̀ ìjẹ́ náà tún pàtà ìwòrẹ́ gbírí ju bí ya ta pábókẹ̀lẹ̀ kí ni àìmọ́tọ̀ ń gbòkè má dẹnu mẹ́hún ìtòròdú ìtò àníbí àkọ́bẹ̀lẹ̀ fún

gbogbo ojijé ibrahim kọ́lá yáàtì ìwọ́n ọ̀kàgá wọ́n kọ̀ndẹ̀mù wọn bọ̀ máa wọ́ kàgẹ́ ìdẹ̀ríkà ní jẹ́dẹ́ àwúyìyì múnkiri múnkiri edónà múnkiri gbónúdúlẹ̀ gbódẹ̀ríkà lẹ́sà ẹnà wà dọ́ múnkiri ajijé ìmọ̀ máa wọ́kà gẹ ìdẹ̀ríkà ní dédé múnkìrí múnkìrí èkè olùdíyà gbújìjì múnkìrí àgbújìjì múnkìrí múnáfìjì òun àwọ́kà gẹ ìdẹ̀ríkà òun àwọ́kà gẹ ọkọ̀ òtúnà tó dáwọ̀dé jẹ́kọ̀ ìdẹ̀ríkà máa jẹ́ kọ̀kàrà ìmẹ́rẹ́ ìdẹ̀ríkà dídí mi ìtẹ̀sírí jẹ́mẹ̀lá jalalẹ́yìn tẹ̀sírí jẹ́mẹ̀lá yẹ́nì masalasi dún mayọ́ kàkà bóòlù ń bá masalasi lẹ́ máa tọ̀ wọ́n jọ àpọ̀ masalasi lẹ́ tán kéde ká yẹ́mọ̀ fúlọ̀ masalasi lẹ́ mami dígà tó máa pọ̀ pọ̀ pọ̀ pọ̀ pọ̀ máa pa wọ́n mọ̀ kárí ọjọ́ rẹ̀ mọ̀ kárí ọjọ́ rẹ̀ máa yá ànà òun lè wà máa lẹ́sí jẹ́ máa pọ̀. àwọn ga ayé àmúnà ọjọ́ ni wàzẹ́rì lèzí na tàkàdù dínà hùm láhàwán وذل الذين اتخذوا دينهم لعبا ولهوا وغرتهم الحياة الدنيا وذكر به أن تبصر نفس بما كسبت ليس لها ليس لها من دون الله ولي ولا شفيع وإن تعدل ولا شفيع أوكي وإن تعدل بقى ما يلد وإن تعدل كل حديث منها أولئك الذين أوفروا بما كسبوا لهم لهم شراب من وعذاب أليم بما كانوا يكفرون إنا لله وإنا إليه راجعون لا حول ولا قوة ọ̀rọ̀ ẹ̀sọ̀ yóò ní nìjẹ́ náà mọ̀ máa ya wọ́ kàga àti dọ́ kàga adọ́ kàga wọ́ kàwérí kàga ya ṣùkàtà wọ́ kàwérí gbogbo akama ti di kiri adɔka kama kiri oko suna aya iye ni ɔzɛrɛ lɛlɛ na takato di na wòlɛ lawan wòlɛ ila mɛ kɔ na bó ka di nìyí ma mɛ wónya di ma mamudu jɛm lawan wòlɛ ila iya yúgbó bi iya yá ɛmɔtɛ gini ɔkaka jɛ ɔmɔ bi jɛ. ilé èkì ní olóòrùn tábà sọlúwù tátà kàkà máa jí àwọn ọ̀kàgà èkì ilé èkì bí ẹyún papọ̀ ìmáhùn kó ìmọ́ ọ̀kàgà wọ́n yóò mboka dini mama ujua dini mama leo tamedi mala wewa amedi zakiru wa mọ́ní ìsìnkà náà dú ẹ̀wọ̀n òṣòlẹ̀ wọn yá jẹ́dẹ̀ òṣòlẹ̀ ẹ̀rùn àdínì àdínì lẹ́yọ eh, máa mọ́ ti ṣòlẹ̀ olè lẹ́ ibán wọ̀ before religion níbi ẹnu musa níbi isaka níbi wa mú bí ṣe ya mọ̀tọ́ pé gbógi ló ìyà ìpìyẹ pè mízìkì pàánẹ̀ mízìkì pé lè pè ìdó mọ̀tàdí ni marídà yìí wọ́n yọ ẹni mẹ́kọ́ náà gbó lẹ́wọ̀n ń gbẹ́bọ̀ wọ́n dí àdínà bàbà màwọn yẹn kọ́pírẹ́tì bí lè màmọ́ ẹ̀wọ̀n owó bí lè wọ́n jẹ̀wé àdínì yá bàbá yìí tọ́gbé yá bàbá tọ́gbé òjà níbi musa tọ́gbé òjà níbi isa màá lè ما بسبيل ما وليون وذر الذين اتخذوا دينهم لاوا ولعبا وغرتهم الحياة الدنيا إلا دينين ودين دلالي ما نجوا ويوانا ما نجوا كوفو ما نجوا كلا إلى ما تتابعوا كلا وما بوغو takma jonu ga dini notane imude umatedeke imudi ya matedeke mamudi mizisiana

onúgbé máa ti yàmà àgbọ́yá ní ìdó amẹ́dẹ̀rẹ̀ tí ìdó pàmẹ́ yọ́lá ṣọ́bẹ́lẹ́ máa ga ní anẹ́bí ìsàtìdó ní pàgbógbòlẹ̀ onúgbòlẹ̀ yàn tí sọ́bí sọ́bí sọ́bí sọ́bí yàtọ̀ dága ìdó dẹ́yàn dága rí gbólógbólógbó ọ̀nà kẹlẹ̀ dága gbòó ìgbẹ́gbẹ́ religion ní kàdọ́mọ̀ mẹ́tọ̀ agbóyí máa oyún ọ̀rẹ́ ojú ọgbọ́gọ́rin agbóyí mẹ́ ọ̀yànàgọ́ ìrẹ́kù agbóyí mẹ́ ẹ̀dẹ́nàgọ́ ìwàkẹ́jàdọ̀ àwọn ẹ̀mùdé mánà ẹgbẹ́ pépà ọgbàdúnmẹ̀ náà ní enúgulẹ̀ benin títílẹ̀ ìjọsílẹ̀ southern zaria lẹ́ ngbódú abidọ̀rẹ́ port harcourt tọ́ ọjọ́ tó máa jẹ́rẹ́ jù lọ ìlẹ́lẹ́dínà kó. إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات النعيم إن الذين آمنوا جبت أفضلوا كإيمان وجوه وجيجك في أبيلمنا وعملوا الصالحات ثم ربنا ما مقبل وما ملكي لهم جنات النعيم ما جنو اوكو يا لجنا نعيم انيورا اوجو كسجيا جمالا بيجو بيلا اوجو جكادو بيلا من مالتي الجنة لو يو نما جدا خالدين فيها وعد الله حقا وهو العزيز الحكيم mọ́lẹ̀dẹ́ àjẹ́nà lẹ́kọ̀ọ́ àlèdínà fi ha gbogbo ilẹ̀ máa dáyẹ àjẹ́nà lẹ́ máa kú ní máa bọ̀ nọ́mọ́dù ní máa gbánagbó ní oyin àjẹ́nà àbọ̀ ní wúlọ́n wàdàláhì alkọ́wòrì yọjọ́ ẹ̀kọ́n gẹ̀ẹ́sì àyíjẹ́ kí àkànyà lórí ìtẹ́gbẹ́nà kí àwọn kòlẹ̀tẹ́sì àyíjẹ́ wọ́n wọ́n wà aláwọ̀ tó ń dókẹ́ ọdún máa nìkẹ́ tó parí lè jàǹdì ó máa ti yà ní àti ẹwọ̀n bí ó nìkẹ́ pọ̀ jí ní àti yàtọ́dún náà ka yàtí ẹwọ̀n kí adùnkún kẹwọn lẹ́bi àtàlejò náà àmì. خلق السماوات بغير عمد ترونها وألقى في الأرض رواسي أن تميد بكم وبث فيها من كل دابة وأنزلنا من السماء ماء فأنبتنا فيها من كل خلق السماوات

ترونها كجمال وبلغ وألقى في الأرض رواسيا إمام ويل كدبو كدبو كدبو كيانة عبد الله بن عباس رضي الله عنهما أنه قال هي الجبال الشامخات هي الجبال الشامخات وسموه كتبوك للي من أوتاد الأرض إدي أمامك ويعني وهي سبعة عشر أمولة جبل متي منها جبل القاف وأبو قبيس والجودي والجودي واللبناني وطور سينين أو سيناء أخرجه ابن حيدر في المبهمات للسيوطي عبد الله بن عباس أموت يقول ليلة هو جبل القاف يسوق يومه هو جبل أبو قبيش إدي مكة إشوكا هما هو جبل جودي إكدو يعني جودن إشوكا هما ما يو لبنان جودي باي لبنان هو لما دي لبنان كده وطور سينين هو كدي جبت ما دو كطور سينين أو سيناء إدي أمو كي خوين لكده إيه كاكو خوين لكده abúkọ̀lá yìí bìrọ́mọ yótòlè ìtàmì geologist àmì scientist bẹ́kìdì line geologist lọ́dọ̀ jimmy carter former president of america ikú ọjọ́lá náà nà màkàkú jimmy carter ọmọ yúgbẹ́ yọ ọgọ́ ìjálẹ̀ abuja president jimmy carter president of america ẹgbẹ́ kàdé primary. 1978 òun ti president america ìkọlẹ́ president jimmy carter ẹnì èkejì personal advisor on eh, science and technology ń gbìyànjú ẹnì ẹlẹ́mẹ̀ ìdí òun máa discover kàkí ilẹ̀ yìí ìmáàmì èjò ìnáwó máa dọ́kí pec wó ìnáwó lẹ́dọ̀ọ́ òun dábẹ́ ní àkíyèsí òun lè gbogbo tí yàn lẹ́yìn pọ́yàn nìkan náà nìkìdẹ́ màmí rẹ̀ màrá nìkó takùn akọgẹ́lẹ́ ọmọ bàbá káwọn akẹ́ ní èkó akàkìdẹ́ kúrán ni wà lè tètè kàtà ní àwọn ọ̀pẹ́ ọjọ́ rẹ̀ yá mẹ́tẹ̀ kúrán ni wọ́n kà mẹ́rin wọ́n ní kúrán ni wọ́n gba ẹ̀ka dí wọn mọ̀ bí ìwẹ́dẹ̀ ọlọ́mọdé kọ́ tó dáa kà máa discover àmì geology gbógi na ịma ló gbúwó ló ló gbá ló gbé earthquake àmẹ́hùn kìíní kékeré bá nẹ ànẹ dí ànẹ gbogbo kìíní kí lé ọ̀gá nà ànẹ discover a na ànẹ yìí ògbó yín wúwo lé أم القرآن يقول وجعل فيها الرواسي الشامخات وأسقيناكم ماء فروتا ويل يومئذ للمكذبين أنا آه، مغاية كدو يمي مكدي أبجوي أم يانه آه، خلق السماوات بغير عمد ترونها وجعل فيه وألقى في العرض رواسي الله مكوكا يوجاني رواسي أمويل قدبو قدبو تدعي كما كياني أن تميد بكم كيوي كاموني ميجو كما جامي دا دا دا دا أنك ساينتس لما تسكوبا إليك إليكو وبث فيها على أمامكم فياتو كاروجا نك من كل دابة أو كويا ميمور كلاسيس ميمور ولا تولا دو أجمع كجوك وأنزلنا إمام كروان أجونا مروان نك من السماء كوي وجل ماء أولوميكا تدومي كي أكو يلي وانا يبا أمي مترولوجيست mena na apo yale ana ola ola nti wo mo ko bia omiga ke lo ju ka yan bo ke le guda lo amerika be kama ni o mi je wa na ko ho lo dabi eto ega e e a e na ele ụlọ ẹlẹ́kọjọ́ àrọ̀ wọ́n ní rẹ́rá ìwápáyé indefinite article fa'ambatina fi ha àádùn pé omi ẹlẹ́kẹ̀ àwò kí a lọ ayé min kulle zaujin karim pé àmẹ́wò yóyóyóyé kí a ṣùtọ́ ìyàmẹ́gẹ́gẹ́ ti fúláwà lẹ́ ìyàmẹ́gẹ́gì tí ó iya rú lẹ́ ìyàmẹ́gẹ́gì sàmẹ́wọ́n jẹun gúnmẹ́ omi ọ̀lẹ́ àkàn àárọ̀ fún ma. ẹ̀lẹ́ àdàmọ́ sàmọ́ omi ojá lè dún adẹ́wò pánì O omi ègì adẹ́wò pánì tó yóò ẹ̀lẹ́ tó ti sára sóra ẹ̀ wọ́n yẹn gbẹ́ nǹkan lára wọn yẹn kà wọ́n ti sára sóra ẹ̀ pàpọ̀ wọ́n ẹ màdọ́ ọ̀gọ́ ìsọ mọ́tọ́rù màdọ́ àà wáyé yẹ ìkùránà mọ́tọ́rù lélẹ́yẹ tí omi màdé dọ́dọ́ máa ń lè àzábàdọ́ mọ́ ẹ̀wọ̀n yà sí mọ́tọ́rù kò mi kó ẹ̀ mọ́ omi ọ̀yá lè bá tọ́ mọ́tọ́rù yẹ ìkùránà عليهم حجارة من سجين مسومة من ربك مطر مطر كوي القرآن جاء زبرهم ohun tí a kó yálẹ̀ ànẹ̀tí omi ọjọ́ dọ̀kí mọ́tọ̀rọ̀ bọ̀tà rẹ̀ bẹ́ẹ̀ kò wọ́n adómi ti mọ́tọ̀rọ̀ bọ̀tà ń fi kúránì dómi kí a kó yálẹ̀ ti máa máa ò lẹ́ẹ̀tí omi ojoojojì omi èyí jẹ́ ń kọ́ ayàn yín bá ìyẹ́ ń rà ayàn máa dúdú meteorology ìyá pé gbé pò dẹ̀wí ilẹ̀ pẹ́ máa mú inú mi lẹ́kì wọ́n gbé oko ya yó omi yes omi onyálẹ̀ ilẹ̀ ìlú ẹ̀mẹ́ nǹkó yó and acidic rain omi acid ya lọ ẹ̀mẹ́ nǹkó pa torí lẹ́ ayé ẹ̀gidẹ́ ẹ̀ ń kọ́ra ti kọ́lọ́ ti wà á ń ní àmì omi ojóòjì kà rọ̀gùn wọn omi ẹlẹ́gìdì ojóòjì hàn àbí àti fà á ń fi imuko amuna umiele yi anemko kumiele kiwane yi ya bengo jimo jima amengo jojo joji kerimi ni amengo yo jima ti abeju ja soto na ko do hume o abala we gede kanwa yani hadha hadha khalqullah فأروني ماذا خلق الذين من بل الظالمون في ضلال يا من يدوك من بقوة أوا هذا خلق الله إيه جمعنا يوجوك شيري تاكي ديزاب كاكون شودو ونشوجو وأروني مدومي ماذا خلق الذين من دونه آمنوا منك ماذا الذين من دونه آمنوا منك دوبي وجو كما نعلم وجو ما ماذا خلق نبهم كما تنعود بل كون على بل الظالمين بل الظالمون كون عنا الله في ضلال مبين ومدي دي لا

أجل زمان الرجل هو يقول لك رجل إنسان سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت حتى أصلك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام